وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن منكر صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله أيحتي أهدنا شهوة ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليه فيها وزر فكذلك إذا وضع في الحلال كان له أجر رواه مسلم أنا أبو ذر الغفاري رضي الله عنه ننو حديث لي أنصف ما قوي أوين يكا ننو صحابة نبو محمد صلى الله عليه وسلم أماتي قوي نين صحابة أنني كل من اجتمع بالنبي صلى الله عليه وسلم أو رآه مؤمنا به ومات على ذلك gbogbo ẹni tó bá wà tó bá fojú kan anabi sallallahu alaihi wasallam tàbí ẹni tó jẹ́ pé ó ti ẹ̀já fọ́jú ṣùgbọ́n wà lákòjọ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ó sì gba anabi gbọ́ orí gbàgbọ́ yẹn náà ló sì kù sí àwọn eléyìí ni àwọn táwọn pè ní asahaba tàbí àwọn al-ashab abudari al-gifari radiyallahu anhu wọn sọ fún wọn náà yìí pé ananasa min ashabi nabi sallallahu alaihi wasallam mm. àwọn èèyàn kan nínú àwọn sahaba anabi muhammad. Mm qalu li nabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún òjíṣẹ́ ọlọ́run ọba pé ya rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba zaaba alu dufuri bil ujur àwọn tí wọ́n ní owó wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san lọ lọ́dọ̀ ọlọ́run àwọn tí wọ́n ní ọlá láàrin wa wọ́n ti ṣáwájú wa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà nípa owó wọn ìsọ̀lóòna ká máa nù sọ̀lẹ̀ wọn ni àjọ papọ̀ náà ni bá a ṣe ń kírun làwọn náà ń kírun wa yasumuna kama nasum àwọn náà ń gbààwẹ̀ báwa náà ṣe ń gbà wa yatasaddaquna bi fuduli amwalihim ṣùgbọ́n àṣẹ́lẹ̀ owó tiwọn àwọn fi ń ṣe sàárà sótúmọ̀ sí ìrun pawápọ̀ ààwẹ̀ pawápọ̀ ibi ìnáwó sójú ọ̀nà ọlọ́run àwọn fi jù wá lọ àwọn èèyàn kan náà sàhábà wọn lọ kí gbàjarè bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lórí eléyìí قال النبي صلى الله عليه وسلم وصفه أوليس قد جعل الله لكم ما تصدقون أنا بنشي بي الله سبحانه وتعالى أتف لو أن كاينا تينو في مارسا راشي táwọn bá fi owó jù yín lọ nípa kí wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run àwọn ọ̀nà míì náà wà tẹ́yìn náà tún máa fi ṣe sàárà anábì wa ni inna lakum bi kulli tasbihatin sadaqatan anábì ní gbogbo subhanallah tẹ́ ẹ bá ń ṣe wọ́n máa fi kọ́ sọ́dákọ̀ ọ̀lẹ̀ wọ́n máa fi kọ́ sàárà lẹ̀ fún yín. wa kullu takbiratin sadaqa bákan náà gbogbo allahu akbar tẹ́ bá ṣe wọ́n máa kọ́ ọ̀lẹ̀ pẹ̀ ṣe sàárà ni wa kullu tahmidatin sadaqa gbogbo alhamdulilayi tẹ́ bá ṣe wọ́n máa kọ́ ọ̀lẹ̀ pẹ̀ sọ́dákọ̀ ni wa kulli tahlilatin sadaqa gbogbo la ilaha illallah náà wọ́n kọ́ ọ̀lẹ̀ anabini wa amrun bil ma'rufi sadaqa tẹ bá rí dáadáa ní tó bá tọlọ́run mu tẹ bá pa àwọn èèyàn láṣẹ ẹtùn gbàlá dá ń bẹ wọn kọ lẹ pé sọdakọ ni wanahyun amunkarin sọdakọ tẹ bá kọ bàjẹ́ sọdakọ náà ni wà fi budi'i ahadikum sọdakọ anábìíní kódà tó fi mẹ́rin tó níyàwó láàrin tó bá súnmọ́ yàwó ẹ̀ yóò tún máa kọ àkọọ́lẹ̀ pé ó sì sọdakọ ó sì sàárà ó sì tọrẹ àánú qalu ya Rasulullah àwọn sábẹ́ wa ni wojúṣe ọlọ́run àdúrà tó bèrè tó ayati ń wí. àyàtì àhàdùnà ṣàwátàwó wàyàkùnù láwọ fìhà àjẹrọ̀nù. ṣé wọn kálukú ó tún wà lè máa gbọ́ bùkátà ara ó tún wà lè máa gbọ́ bùkátà nǹkan tó wù lórí ẹ̀mí ntara rẹ̀ ń béèrè fún kó tún wà máa gba lórí ẹ̀tọ́ tara. anabi ni lọ́wọ́ fi haramin àkànnà àléyé fi àwìzìr anabi ni ẹ jẹ́ kí ẹ̀yin wò báyìí tó eléèwọ̀ rẹ̀ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí tó bá yẹ pé ọ̀nà ọ̀nà tí ò lẹ́tọ̀ọ́ inú gbà lọ́ọ́ ṣe ń kọ́ tó bá fìyàwó ẹ̀ lẹ̀ tó lọ gbọ́ bùkátà ara lọ́dọ̀ obìnrin mi ṣé kò ní lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run anabi ní fakadhalika idha wada'a fil halal kana lahu ajr bẹ́ẹ̀ náà ni tó bá ṣe lọ́nà ẹ̀tọ́ tó súnmọ́ ìyàwó ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà yóò ní láàdá hadisi rawahu muslim àfọwà muslim ni mo gba hadisi wa tabawo hadisi àdéhìsì tó jẹ́ pé ó sàǹfààní púpọ̀ dáadáa ni ká tó ṣe àlàyé ní ṣókí lórí ẹ̀ nínú àkọọ́lẹ̀ míì nínú àkọọ́lẹ̀ tí Abi Hurairah radiyallahu ta'ala anhu nínú Sahih lọ́dọ̀ mọ́ Bukhari àti mọ́ Muslim wọ́n ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún àwọn èèyàn yìí pé tusabbihun wa tukabbirun ẹ máa lọ sí subhanallah ẹ máa lọ sí alhamdulillah ẹ lọ máa sí allahu akbar dubra kulli salatin salasan wa thalathina marra gbogbo ń táwọn olówó tí wọ́n fi jù yín lọ́hùn tẹ́ bá ti ń ṣe subhanallah alhamdulillah allahu akbar tẹ́ bá ti ń ṣe mẹ́tàléní ọgbọ̀n lẹ́yìn gbogbo oorun ẹ̀yin náà nǹkan ti fi jù yín lọ ẹ̀yin náà ẹ bá wọn níwájú ọlọ́run wọ́n ní ìkan nínú àwọn rọ́wì hadithi ó abu salih ó ní faraja fuqarahul muhajirin ila rasulillahi sallallahu alayhi wa sallam faqalu àwọn tí wọ́n wá sọ fànàbì pé àwọn kan tí wọ́n lówó wọ́n ti gba ipò mọ́ wa lọ́wọ́ níwájú ọlọ́run látara owó wọn ìṣẹ́lẹ̀ orí owó wọn àwọn fi ń ṣètọrẹ àánú wọ́n gbà tí ànábì wa sọ fún wọn pé ẹ̀yin lọ́mọ sọ subhanallah alhamdulillah allahu akbar wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ́mọ ṣe sẹ́yìn wọ́n ti fọkàn balẹ̀ pé àwọn náà ṣẹ́ bùrù àwọn olówó ẹ̀san àwọn ò kún ní ọ̀dọ̀ ọlọ́run Abu Salih ó sọ pé سمع إخواننا آل الأموال بما فعلنا ففعلوا مثله àwọn olùsìn àwọn muhajirun ni wọn صلى الله عليه وسلم ونبي sallallahu alaihi wa sallam pé wà ànábì nígbà tó ti jẹ pé ànábì tọ́lọ́ ọba rán sí wa kì í ṣànábì májẹnìkejì ọjọ́ ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ nínú ilé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn ìyàwó ànábì ọ̀rọ̀ tí wàá yanjú láàrin ìyàwó aisha radiyallahu anha àtànàbí wa محمد صلى الله عليه وسلم wọ́n ní ìyàwó àìsàn wa ń sọ pé wà nábì ntẹ́ mo sọ tọrọ fi yanjú láàrin mi àti ẹ̀ má jẹ́ kí ìyàwó mi ò mọ̀ ànábì ní rárá ìlẹ̀ ṣe bẹ́ẹ̀ innama bu'istu mu'alliman muyassira ọlọ́ba gbé mi dìde lẹ́ni tí ó máa kọ́ gbogbo ayé lẹ́kọ̀ọ́ ni tí ó sì máa mú nǹkan rọrùn fún gbogbo ara ayé ó túmọ̀ sí pé ìgbà tó ti rọrùn lọ́dọ̀ tiẹ̀ tọ́lọ́run ti jẹ́ kó yanjú lọ́dọ̀ rẹ̀ ọ̀nà tó gbà yanjú lọ́dọ̀ rẹ̀ tí ìyàwó kankan náà ìyàwó mi náà bá tún béèrè màá sọ̀nà tí òfin yanjú lọ́dọ̀ rẹ̀ màá sọ fún náà bóyá náà lè mú ẹ̀kọ́ látara tiẹ̀ náà kó yanjú lọ́dọ̀ tiẹ̀ náà. ẹgbẹ́ ọ̀rọ̀ táwọn ẹ̀bùn Muhammad sallallahu alayhi wa sallam sọ fáwọn olówó yìí gba ẹni ló fi jẹ́ pé àwọn táwọn máa ń sọ pé ẹ̀sìn pé ó ní zọ ìrí ó ní báàtì ni èyí ó fi mọ̀ pé ìsọkúsọ ọ̀rọ̀ ni ṣẹ̀rí àwọn ọlọ́run ọba gbangba làṣáàtà ni kò sí nǹkan kan tó jẹ́ pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam fi pamọ́ nínú ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi hàn ẹgbẹ́ gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀sìn islam ẹ̀sìn gbangba ni íńtánẹ́ẹ̀tì sọ fún àwọn aláìní àwọn olówó náà yọ gbọ́ wọn ni fasẹ́miya ikhwanuna ahlul amwal fafa'alu mislahu àwọn táwọn náà ní dúkìá tá a rò pé káwa náà sẹ́bùrú wọn fàkọ́lá rasulillah sallallahu alayhi wa sallam dhalika fadlullahi yuti man yasha anabi ni àjùlọ ọlọ́run ọlọ́run ló ti fira yẹn hàn yín wò ibi tó lọ́n fẹ́ kọ́rọ̀ owó sí náà nìyẹn tó pé kò sọ́nà tẹ́yìn fẹ́ ṣe má nìsín ibi ni a padà sí inshàlá gbólóhùn anabi sallallahu alayhi wa sallam pé dhalika fadlullahi yuti man yasha àjùlọ ọlọ́run ọba nígbà míì ọlọ́run máa fún àwọn èèyàn lájùlọ nínú máa ọlọ́run á máa fún àwọn èèyàn lájùlọ nínú dúkìá yìí bó o là á ṣe é lò pẹ̀lú àjùlọ ọlọ́run ẹni tọ́lọ́run fún àtẹni tí ọlọ́run ò fún bó o lọ ṣe ká lò pẹ̀lú ẹ̀ alimohimu hadisi yìí tábàwò hadisi tó jẹ́ pé hadisi tí ó dáa gbáà ni nínú ẹ̀kọ́ táàrí nínú hadisi gẹ́gẹ́ afọwọ́ ibn rajab alhambali rahimahullah ta'ala gẹ́gẹ́ bá yẹn sọ wọ́n ni wà fil hadith dalilun ala anna sahaba radiyallahu anhum. لشدة حرصهم على الأعمال الصالحة وقوة رغبتهم في الخير كانوا يحزنون على ما يتعذر عليهم فعله من الخير ونعري قوقيا وصعبا نبوى محمد صلى الله عليه وسلم إمن جوال قوقوا وما وانينو بانو جاء تنباري شولوري تدبرا وواقع تشي أتمسكي أما كيش انتما يوني نويسي واني دسي بابا واني سي مباشي لدبرا مان yín tá a bá tún wá lè ṣe nínú iṣẹ́ olóore ó máa ń kó wọn sínú ìbànújẹ́ nínú alukur'anul karim ọlọ́wọ́ bá ní nínú àwọn mùmíní tó jẹ́ pé kò sí ẹ̀bi fún wọn ọlọ́wọ́ ní fi bí wọn wọn náà ní wàlẹ̀ alẹ́lẹ́dí iná ìdáàmà àtẹ́wòká lè tàhmílàhù àwọn èèyàn tó jẹ́ pé tíṣẹ́ ọlọ́run bá ṣẹlẹ̀ tọ́ba ní wà ánábì ìrànwọ́ lọ́wọ́ ló ṣe fún wa ìwà ànábì sallallahu alaihi sọ pé kólítàlà ajidu máa ahmilukum alayhi ìwà anábì mọ̀ sọ fún wa pé èmi náà ò náírà lọ́wọ́ tótó iṣẹ́ ọlọ́run ló yẹ tó yẹ ká ṣe ni ó bùkátà owó ó bùkátà ara àti rárá àrówó àwọn mùsùlùmí wa máa banújẹ́ pé wà anábì sọlá àdàsálà ogun lẹ̀ ń lọ yìí iṣẹ́ ọlọ́run ló délẹ̀ yìí àárín tá a fi dá sí anábì náà wọ́n ni anábì náà sọ pé làájìdùmá ahmilukum alẹ́ ẹ̀ńtẹ́mi náà fi ràn yín lọ́wọ́ mi ò rí ọlọ́ni tawalla wa a'yunuhum tafidu mina ad-dami hazanan ألا يجدوا ما ينفقون ari lẹ́nu Suratu Tawbah ọlọ́ba subhanahu wa ta'ala ni àwọn èèyàn wọ̀nyí anabi anábì orí wọn pé padà tó bá ti padà ọlọ́wọ́n ni wa ń náwó síta ọlọ́wọ́n ọba àwọn òwà rówó náà Quran chapter nine ayah na two nìyẹn ó tún wá sí pé àwọn mùsùlùmí àná tán bá ní ọ̀nà tó yẹ kán gbàdá nítorí pé wọ́n mọ̀ pé ẹ̀san tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ̀san tó tóbi jù ni. sọ ẹ̀san yẹn ní tán bá ti wá láǹfààní àti lè gba ẹ̀san yẹn ọmọ wà nínú ìbànújẹ́. tó gbà anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì sọ fún wa pé ọmọ nìyó mọ̀ sókè máàlì máàlì dúkìá mi dúkìá mi ẹjẹ́ aláàdí sàbílà ibn sọ́ọ̀tì anábì ní ma minkum máàlù wàrí sí ahabbu ilayhi min máàlì anábìnrin tààlà rí nínú yín tó jẹ́ pé owó tí ó filẹ̀ táwọn èèyàn jogún ó wù ú ju owó tiẹ̀ tó ń wò náà lọ. àwọn sàábì sọ pé ma minna ya Rasulullah illa wa malu ahabba ilayhi min mali warisi ahabbu ilayhi min mali warisi wọ́n ní wa nafsala asalam kò sẹ́ni kankan nínú wa tó jẹ́ pé nǹkan tí òun ó ń bẹ̀ kò ní jẹ́ lógún ju àǹfààní tó fẹ́ filẹ̀ fẹ́ lómi lọ. anábìwá ni fa innama lahu ma qaddama ní téèyàn nínú dúkìá náà ni téèyàn fi ránṣẹ́ sọ́dọ̀ ọlọ́run nínú owó nínú gbogbo nǹkan tó lọ́ọ́ máa ṣe fẹ́ ro èyí téèyàn bá ná sí ojú ọ̀nà ọlọ́run yẹn tó lọ léde èèyàn yẹn tán bá yàn kọ́ọ̀lẹ̀ lákọ́ọ̀lẹ̀ rẹ̀ táníyàn dá lórí ẹ̀ anábì yẹn ló lọ rẹ̀ jù eléyẹ̀ kọ́ nìyẹn kó gbogbo ẹni tó náà bá ní ọlọ́run wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah huwa khairan wa a'zama ajra ọlọ́run tẹ bá ọlọ́run ìyẹn èèyàn sì máa ń lè yín kábàámà tó bá déwájú ọlọ́run èyí tá a bá wọ̀ nínú aṣọ tó gbó èèyàn ti gbó nìyẹn èyí tá a bá jẹ nínú oúnjẹ tá a yà ó ti lọ nìyẹn ṣùgbọ́n èyí tá a bá fi sọ́dọ̀ ọlọ́run nìkan la fi pamọ́ kódà èyí tó ń bẹ ní àká èyí tá a fi pamọ́ sílé ìfowópamọ́ ọlọ́run nìkan ló mẹ́ntí ọ̀nà alimuhimu àwọn sahaba anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn jẹun tó jẹ́ pé wọ́n máa ń gbẹ̀ngbẹ̀ láti ṣe olóore eléyìí ẹkọ akọkọ ni ẹkọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé nínú hadithi yìí a rí pé ọ̀nà tí sọ́dakọ̀ níta ń ní ṣe olóore ẹgbẹ́ asọ́dakọ̀ asọ́dakọ̀ níta ń ní sọ́dakọ̀ òun náà ni àánú ọ̀nà méjì àánú máa ń gbà wá nínú Islam alákọ̀ọ́kọ́ òun náà ni asọ́dakọ̀ ìtọrẹ àánú tẹ pé owó ni máa ń bá wa nínú rẹ̀ ní zaka ìtọ́jọ́ra yẹn nínú rẹ̀ òní ká ná fún aláìní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé wa mimma razaqnahum yunfiqun àwọn olùpayọ ọlọ́run làwọn tó jẹ́ pé nínú dúkìá wọn tọ́lọ́wọ́n bá fún wọn wọn máa ń ná ń bẹ̀ eléyìí ni à ń tẹ́ à ń pè ní as-sadaqatu al-maliyya dúkìá la fi ń ṣe lára rẹ̀ òní zaka lára rẹ̀ ní zakatul fitr zakanu àwẹ̀ lára rẹ̀ ní ìtọrẹ àánú fún aláìní ọlọ́ni wa amma sa'ila fala tanhar ẹni tó bá já láìní ọlọ́ni mahana rẹ̀ tó bá ní pépé tó wọn náà bá fún ọlọ́ọ̀bọ̀ fún ọ lẹ́sàn padà ọ̀nà tá a dá sọ́dàkọ̀ nìyẹn sọ́dàkọ̀ màlíyà sọ́dàkọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni asọ́dàkọ̀ tó bẹ̀gẹ́ rìl máìlì ìyẹn a máa ṣe sàárà lọ́nà tó jẹ́ pé kò ní mú dúkìá dání eléyìí lọ́pọ̀lọpọ̀ ọmọ báwọn yẹn ẹlòmíín tó bá wà níbi tó bá wà níbi dáadáa tẹnìkan wà ní inṣàlá mọ́ṣáláṣí tí a fẹ́ ṣe yìí mo fi yé báyìí lẹ̀ nǹkan tá a fẹ́ ṣe láwùjọ yìí mo fi yé báyìí lẹ̀ ẹlòmíín wà mọ̀ pé ah káwọn náà sì lówó ni bóun ṣe fowó lẹ́yìn ọ̀nà míì wà tí wọn náà lè gbà dá sí tí ó máa ṣe déédéé sọ́dà kọ̀tẹ́ nìyẹn náà ṣe lọ́wọ́ jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣe ẹ̀sìn yìí ó ṣe ni tó gbá ààyè fún ìtọ́lọ́run bá fún ní kálukú tó bá fún wọn ní ìmà ó ti ṣe kó gbá ààyè kó tàtàrà àmàrí àánú ọlọ́run tó bẹ́ẹ̀ kó wó ni wọ́n ní ọlọ́run ṣe kó gbá ààyè débi pé bó ní mímọ̀ ṣe fẹ́ rí ìyọnu ọlọ́run yẹn náà yóò la ọ̀nà fún wọn náà tí wọn fi padà rí ìyọnu ọlọ́run látara owó tiẹ̀ kódà bó asọ́dàkọ̀ tó bẹ̀rẹ̀ rìn máa ká ṣe sàárà lọ́nà tó jẹ́ pé kìí sówó láàfin ṣe ọ̀nà méjì nìyẹn ọ̀nà alákọ̀ọ́kọ́ àwọn afáàní oníyanì máa fi ta'diyatul ihsan ila al-khalq ìní tó jẹ́ pé àǹfààní tó ń bẹ ń bẹ yóò dé ọ̀dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ọba sọ́dàkọ̀ yẹn kìí sówó ṣùgbọ́n àǹfààní rẹ̀ yóò dọ̀dọ̀ àwọn ẹ̀dá kódà àfọwọ́ ibn Rajab al-Hanbali wọ́n rubama kana afdala mina sadaqati bil mal nígbà míì gan a máa lóore ju sọ́dákọ̀ tó wó lọ gẹ́gẹ́ bí kíni al-amru bil ma'ruf kápàṣẹ dáadáa wan nahyu anil munkar ìbàjẹ́ kàmàkọ́ sọ́dákọ̀ lélẹ̀ ọ̀rẹ́ nìkan tó mutí ẹ má mutí o ọ̀rẹ́ nìkan tí ń búya rẹ̀ àìbúya ni o ọlọ́run bò fẹ́ bẹ́ẹ̀ o ọ̀rẹ́ nìkan tó fẹ́ gbowó èlé ọlọ́run bò fẹ́ bẹ́ẹ̀ o gbogbo eléyìí wọn máa ni ẹ pé àǹfààní yẹn òun náà ni ta'alimu li ilmi nafi ìmọ̀ tó sàǹfààní káfí kọ́ àwọn èèyàn sọ́dákọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà èyí tí Islam là kalẹ̀ pé a lè ṣe sọ́dákọ́. bákan náà nínú àwọn ìpín sọ́dákọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni sọ́dákọ́ pẹ̀lú tó jẹ́ pé ẹni tó ṣe é òun nìkan ni ó ra àǹfààní ẹ̀ asọ́dákọ́ tó bima laysat malin nǹkan tó jẹ́ pé kì í bima laysat bimalin nǹkan tí kì í ṣe dúkìá tí kì í ṣòwò èèyàn lè ṣe sọdakọ irú ẹni yìí sọdakọ yẹn sàárà yẹn àǹfààní rẹ̀ ó wà kọ́sìr oore tó ń bẹ́ẹ̀ ń bẹ̀ orí ẹni tó ṣe sọdakọ nìkan ló wà fún nínú rẹ̀ ní díkìr irú ẹni tánà bí n sọ pé fàkúlù tẹkbírọ tí ń sọdakọ ẹgbẹ allahu akbar alhamdulilah wàlá ilàlá téèyàn ṣe àǹfààní yẹn èèyàn nìkan nìyẹn ó jẹ abẹ́ẹ̀kọ́ kalistikfar èèyàn ṣe astaghfirullah gbogbo orú àwọn ọ̀nà yìí àwọn ọ̀nà tí a máa ń gbà ni nínú Islam anabi Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ àìmọye ọ̀nà míì fún wa tó tún fi jẹ́ pé a tún máa láǹfààní pàǹsì sàdákà fàpèjúwe ẹni tí ò bá tiẹ̀ lówó kó mọ̀ ronú anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú adisi Jabir ibn Abdullah anabi ni maami muslimin yagirisu garsan illa nama ma okila min ulawu sàdákà anabi ni kò sẹ́ni tí ó lọ gi kan tí igi yẹn ó wá yè àfi kó jẹ́ pé gbogbo ohun tí wọ́n bá ń jẹ nínú igi yẹn yóò máa jẹ́ sọ́dà kọ fún kódà wọn máa sóre kọ mín òlà ò sọ́dà kọ anábìíní kódà tí yẹn bá gbin èso táwọn yẹn wá ń jí ká jíjí ká yẹn ṣe pé yóò máa dùn tó ní ṣùgbọ́n wọ́n máa fi kọ sàárà lẹ̀ fún wọ́n máa kàlà sábò mín òfà wà láwù sọ́dà kọ àwọn ẹranko abìjà tí wọ́n débẹ̀ tí wọ́n mú jẹ yóò máa jẹ́ sọ́dà kọ fún wọ́n máa kàlà tó yóò rò fà wà láwù sọ́dà kọ wàlá yankusu ahadun illa kana lahu sadaqa anábì ní kò sẹ́ni kankan tí ó mú un bẹ́ẹ̀ àfikọ́jẹ́ sadaqa ṣe àwọn pé kìí ṣe bí owó nìkan láàmú gbẹ̀mí sí tòótọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala gbé ọlá fẹ́ni tó bá lówó ọmọ yẹn ẹni tó bá ń gbin nǹkan náà táwọn adáàbà ń jẹ́ ń bẹ̀ sadaqa náà ní í ṣe àdésílẹ̀ àdésímọ̀ Bukhari àtàdésímọ̀ Muslim ni kódà anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ṣàlàyé fún wa pé náà bí yẹn bá ná nínú owó rẹ̀ fún fámìlì rẹ̀ náà sọ́dàkọ̀ náà ni anábìíní ìdá ànfàkọ̀ rọ́jò àlà àlìhí wọ́wọ́ yàtẹ̀síbúwá ìndàlọ́hì fọwọ́ sọ́dàkọ̀ anábìíní tí a bá náwó lórí ẹbí ọ̀ràn ọmọ rẹ lọ lé ìwé ọ̀ràn lọ lé kéw ònáwó léyàwó ẹ lérí sọ́dàkọ̀ náà ni ó máa jẹ náà ká tó lọ síbi ẹ̀kọ́ tó gbẹ̀yìn nọ́kítọ̀ kan pọ́ìntì kan wà náà àdéhùn yẹn tó ṣe pàtàkì tẹ́rì pé gbàtà àwọn sàábìyàn wà bá nàbì sallallahu alaihi wasallam pé àwọn olówó wọ́n ti kó ládàá lọ wọ́n sọ pé wàyàtà sọ́dà kó na bí fudúlì àmúhalihim ní tó sẹ́lẹ̀ lórí owó wọn ẹni wọ́n fi ń ṣe sọ́dàkọ̀ ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ ni pé èèyàn kì í ṣètọrẹ àánú àfìgbà tó bá tó gbọ́ bùkátà fámìlì ẹ̀ tán tó gbọ́ sọ pé bí fudúlì nítorí àdìsí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tánàbì sọ yìí pé káfà bilmari isman àyùdọ́yẹ àmì yaul anábì ni ó ti tó lẹ́sẹ̀ fọ́mọ nìyàn ẹni tí ó ń gbọ́ bùkátà rẹ̀ kó máa fi ẹni bẹ́ẹ̀ kó máa fi ráre níparí ibi tá a fẹ́ parí sí náà ní gbólóhùn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ ìgbà táwọn aláìní ìgbà táwọn lọ bá ànábì tánàbí ni ẹ máa ṣe subhanallah ẹ máa ṣe alhamdulillah ẹ máa pàṣẹ dáadáa yóò jẹ sọdákọ nígbà táwọn olówó gbọ́ àwọn náà bẹ̀rẹ̀ sí máa ṣe ẹ̀kọ́ kan ni pé àwọn olówó táyé ànábì sallallahu alayhi wa sallam owó wọn ò dí wọn lọ́wọ́ láti máa wá àánú ọlọ́run láti má tún láti má tún ta kàngbọ̀n pẹ̀lú àwọn aláìní náà owó wọn ò dín wọn lọ́wọ́ ọ̀run kò dín wọn lọ́wọ́ àwẹ̀ kò dín wọn lọ́wọ́ gbogbo iṣẹ́ olóore yòókù ìgbà tán tó wá gbé èyí tàn nábì tó ń sọ fáwọn olòṣì náà àwọn náà tún ṣe torí pé àlìkìyàmà jẹ àwọn atẹnitànà kò jẹ wọn lógún náà ìmọ̀ràn kan wá wà tó yẹ pé àtọkùnrin àtobìnrin wa ó sì pàtàkì ká mọ̀ràn yẹn òun náà ni pé ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀ńtọ́ lọ́n gbọ́lá fún nínú tayé àbí nínú tẹ̀sìn tá a bá ti láníyàn dáadáa irú ẹ̀san tọ́lọ́run fún ẹnìyẹn ọlọ́run lè fáwa náà tá a bá lélẹ̀ nínú ẹ̀mí ó ṣẹ̀ṣẹ̀ kẹ́mi wọ́n balẹ̀ àdìsí àbí kapsha anabiwa muhammad sallallahu alaihi wa sallam àdìsí bẹ́ẹ̀ náà sunan mamu tirimidi anabi sọ fún àwọn sahaba anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni o hadithukum hadithan fàfàlú. ana bi ni mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín mo fẹ́ kẹ́ kíyèsí mo fẹ́ kẹ́ jimo ìnàmà dúnìyà lè àrùbá àti náfà bi ni ayé tá à ń lò yìí mẹ́rin náà ní ìpín àwọn èèyàn láyé abdin razaka allahu maalan wa ilma fawa yattaqi fihi rabba wa yasilu fihi rahima wa ya'lamu lillahi fihi haqqa fa adha bi afdalil ana bi ni ẹnìkan bẹ nínú ẹrú ọlọ́run razaka allahu maalan ọlọ́run fún lówó. wà ilma bẹ́ẹ̀ náà ni ó tún fún ní mímọ̀ wàlẹ́ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀sìn ẹ bá lọ́dọ̀ ẹlòmíì ìdẹ̀ra táyé ọlọ́run ẹ tún bá lọ́dọ̀ ẹ fọwọ́ yẹ tẹ́kì fi ìrọ̀bà ó lówó ó ní mímọ̀ anábìíní yóò máa payọ̀ ọlọ́run wọ̀yá àmàlò fíhì wọ̀yá sì lò fíhì rọ́ṣìmà yóò máa dàbí pọ̀ yóò kẹ́bí mára wọ̀yá àlàmù fíhì lillahi yóò sì mọ̀ pé owó yìí òun ò dání yóò wá máa fi mọ ọlọ́run ìwọ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run yóò máa pé ń bẹ́ẹ̀ yóò máa yọ zaka yóò máa ná fáwọn èèyàn yóò máa ná fara alé yóò máa ná fara oko níbàámu bí islam ṣe gbé kalẹ̀ anabi ní fàáza bi afdalil manazil anabi láyé àti lọ́dọ̀ ọlọ́run ẹni tó ga jù nìyẹn tẹgbẹ́ òun ni ẹni tí anabi pè ní muwassa'un alayhi fi dunya wal akhirah ọlọ́ọ̀bá rọ ayé fún yóò tún rọ ọ̀run náà fún ọlọ́ọ̀bá ó gbà láàyè láyé àtọ̀run ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ fún wa ẹni àkọ́kọ́ nìyẹn anabi ní wa abdin razaqahu Allahu ilma walam yarzuqu mala anabi ní ẹnìkejì ọlọ́wọ́n bá fún ní ìmọ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bò fún lówó àfáàní òkè ó máa ṣùgbọ́n kò sówó tí ó fi lò anabi ní fàwọn asọ́ọ́dẹ kò ní ìyá ṣùgbọ́n àníyàn rẹ̀ dà yakul ó náà máa sọ pé law anna li malan la amiltu bi tèmi náà bá lówó ni bí lágbájá tó náà lówó yẹn bó ṣe ń ṣe bẹ́ẹ̀ náà lèmi náà bá ṣe anabi ni fahuwa bi niyyatihi fa ajruhuma sawa anabi ni o náà àníyàn rẹ̀ ọlọ́wọ́n bó tó sípò kan náà pẹ̀lẹ́ ní àkọ́kọ́ yẹn so tó máa sọ pé ẹni tó ní àtẹni tí ò ní tàníyàn bá ti dá ọlọ́wọ́n bó sì fi àníyàn yóò sì fi pọ́n ẹni tí ò ní náà lé anabi ni ẹni ẹlẹ́kẹta wa abdin razaqahu Allahu mala walam yarzuqhu ilma ẹnìkan bẹ ọlọ́wọ́n bá fún un lówó ń tẹ ṣùgbọ́n ọlọ́wọ́n bò fún ní mímọ́ fàwùwà yakhbitu fi mali bighayri ilm anábì ní owó rẹ̀ ó kàn nání nàkúnà ni ó lè máa fi gbálẹ̀ kó máa fi ṣe zina kó máa fi mutí kó máa fi lọ klọ́ọ̀bù káàkiri yóò wá popular wọn máa fi jẹ chairman káàkiri náwọn àyè tí ò wúlò anábì ní la yattaqi fihi rabba kì í payọ ọlọ́wọ́n ba wala yasilu fihi rahima kì da ìbí pọ̀ ajá ni máa ń kó sẹ́nu ọ̀nà àwọn ẹbí rẹ̀ wọ́n máa ń ṣèpèlè ah, olówó gbó anabi wàlá yam fihi lillahi haqqa kò sì mọ̀ pọ́ lọ́wọ́ ọba gan níwọ̀ kankan lórí òun kò fẹ́ mẹ̀tọ́ ọlọ́run mímọ̀ sí rẹ̀ ló pé anabi ní fàáza bi akhbasil manazil anabi ní ẹni báyìí ìnipò rẹ̀ burú jù níwájú ọlọ́run wa abdun anabi ní ẹlẹ́kẹrin wa abdun lam yarzuqu allahu mala wala ilma ẹnìkan bẹ òun ò ní mà kò lówó fawa yaqul ohun tó wọn sọ pé law anna li malan la amiltu fi bi amali fulan ah, ká kápẹ́ náà ní owó ni wọn ò bá gbà ń bàdàn ọ̀sẹ̀ kan eléré kan ni ọba àmọ́ kọrin lọ́dọ̀ mi tèmi náà bá lówó èmi náà máa gbọ́mọge lọ Dubai ni ni màá jayé orí mi ànábi kò lówó kò ní mà ó tún wá sọ pé tóun bá tiẹ̀ ní gan òun náà tún máa fi ṣèbàjẹ́ ni ànábi ni ah fọwọ́ bi ni ìyá ti hì fọwọ́ ìṣòro homa sáwà ànábi nígbà tá àníyàn rẹ̀ ò ti dáa olórí ibú àkọ́kọ́ yẹn ọlọ́run bójú ọ̀tún wọn papọ̀ ni jama zaalika fadlullahi yuti man yasha tọ́lọ́n bá ti gbá jù lọ nínú ayé wa fẹ́ nìkan ẹni tá a ṣe náà ni pé ẹni tó kù náà ni pé àwòfàníyàn á fi súnmọ́ ẹnìyẹn lọ́dọ̀ ọlọ́run ọlọ́ni wala tatamannaw ma faddala Allahu bi ba'dakum ala ba'd ọlọ́ni tí ń bẹ lọ́dọ̀ ẹnìkan ẹ má máa jẹ́ kó máa wòye púpọ̀ nítorí pé tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ èèyàn máa ládàn wa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ẹ má mọ àwọn ẹni tó wà lókè o ẹ má wọ àwọn tó wà nísàlẹ̀ yín fàwọn àjìdàrú allah tẹsídàrú ní matallahi aleikum anábì tẹ bá ń ṣe léyìí ẹ ní mú orí ọlọ́run nípa rí náà kò wá sí tó burú bíi pé ẹni tó bá ń ṣe dáadáa nínú dúkìá ọlọ́run fún lówó ọlọ́run fún nímọ̀ tí bá ń lò dáadáa àmọ́ jowúru ẹni bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sí kẹta ìyẹn ló wà nù àdìsá bílẹ̀bù ọ̀tánà bisikì la hasada ìlà fitnatayin anábìíní kò sí nǹkan tó yẹ ká máa jowú lára ara wa ju nǹkan méjì lọ ẹni tọ́lọ́run fún ní mímọ̀ tí ń lò dáadáa ẹni tọ́lọ́run fún lówó tó ń ná sójú ọ̀nà ọlọ́run àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ìmọ̀ àmàlò àti owó àti arizikì halal tá a fi ṣètò ọlọ́run ọba tí ó fi jẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ ọlọ́run kò mú sáà jogún ẹ̀ fún wa. aqulu ma tasma'una astaghfirullaha li wa lakum asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kọ́lọ́n أبو اسماعيل مرتضى عالم السلام عليكم ورحمة الله وبركاته